leave the installation and get our content anywhere under the sun in real time. The Fresh FM radio app is all in one. You can listen live, watch us live, see our Facebook, Twitter, Instagram posts, and news updates. The Fresh FM Nigeria mobile app can be downloaded on Android and iOS. As you use the Fresh FM app, review and rate our app. We're available 24 7 for more updates. Thank you for choosing Fresh as it's the best with Oakrest. tó bá jẹ́ tí ká ṣe ètò ọ̀gá ètò ó ń bẹ níbí òkìtì bí tọ́bọ̀ fresh fm. àmàdúpẹ́ FM. Professionalism nurtured by experience. Ìbẹ́pẹ tó pọ́n lápọ̀jù. Ó jẹ́ abọ́ ó fọ́nká. Ó fọ́nká ah, ló bá tán. Èso dáradára ti fọ́. Ó ṣe adégún kẹ̀kẹ́ kọ lọ́mọ ẹlẹ́yin. Gbogbo ẹyin ti fọ́nká. Àtẹ̀yìn àti èso àjàrà. Bọ́ọ̀lù olólùṣọ́ gidi ni. Èso tọ́lọ́run gbìn yìí o, ṣe bóun ló fi wáṣọ. Torí kó má bàa jábọ́ fọ́, la yìí ká. Yìí ká lẹ́rìn o ó sì pọ́n ó tún dán. one oh seven dot nine fm na fresh e dey fresh. kápolówó ọjà kó dán mọ́rán ó dùn ó ń dán gírí and exhaustive news na fresh e dey fresh. káṣe tòótọ́ kúnjú owó ó dùn ó ń dán gírí programs full of wisdom o oh. na fresh e dey fresh mama my brother my sister make una dey care am o. Oh. ẹ mọ gbọ́n fresh fm àdìgbòǹgẹ̀rẹ̀ dey wey dey rain o. lọ́bì only for naija káàkiri àgbáyé pátá náà ti ń gbọ́. amẹ́ríkà chicago paris manchester canada london united kingdom etc na fresh fm dey made them fresh o. Oh. wọn náà darapọ̀ báwọn jẹ sọ́kọ́gbọ́ ayé rẹ̀ bẹ̀rẹ̀ sí ní dán pẹ̀lú àwọn ètò tó ń tún ni láyé tò àti èyí tó ń kọ́ ni lọ́gbọ́n fẹ́lẹ́fẹ́lẹ́ lè po èyí o. Oh tó o tún dán one oh seven dot nine fresh fm ajá balẹ̀ tuntun. bájú bá gé ẹran tó títẹ̀ yìí gbà á èrìgì gbọ́dọ̀ gbà lọ́wọ́ ẹ̀. òun lẹran yóò tó di jíjẹ tí fi jẹ́ wípé ẹ̀yin ti wà ń bẹ̀ àwa náà ti wà ń bẹ̀ ó ti gún gẹ́gẹ́ hmm. àwa lápá bí ẹ̀yin lápá abẹ̀ yẹn ẹ ti wà ń bẹ̀ ẹ kú ojúmọ́ o ẹ kú ojúmọ́ ẹ kú ojúmọ́ ọmọ ọmọ ló ti fẹ̀ níbi ojúmọ́ ti mọ́ wá káàbọ̀ hmm. odò onípẹ̀kí rẹ̀ kí á kúra wa ẹ káàbọ̀ sórí ìròyìn etí ọba ńlẹ̀ etí ọba lóko nìkan ní fresh one oh seven point nine fm lábẹ́òkúta àwọn àgbérùgbésọ̀ ròyìn ẹ̀ rèé o hmm. ní tuntun ọ̀ṣàrà bó ṣe wọlé ló ní yàjóyàjó ló ní pèképèké òun la tún gbédè o èmi ní olúfẹ́mi oyènẹ́kan oníkànga àgbọ̀n ọ̀gbẹ́ èdè ẹ kú ojúmọ́ láàárọ̀ yìí ajé. ẹ sọ fáwọn ọmọ yín kí wọ́n ṣọ́ra kànga ti kún o. òjò tó rọ̀ lásìkò ti ran kànga lọ́wọ́ gbogbo kànga omi ọ̀gbàrá ti wọ kànga kànga ti kún dẹ́nu asukele o ṣáà fẹ́ kọ́ sí trọ́pù níbo karoyin àti bọ́sẹ̀ ń gbọ́ wa. <laughs> làwọn yìí náà ká lọ kí wọn. <laughs> a sọ̀rọ̀ dáná ọ̀rọ̀ náà ni yóò sọ tí yóò fi tán ọ̀ràn tó dá ọ̀rọ̀ tá a máa sọ lónìí tó máa kó wa sí ìlà yìí lo àjá àjò tàbí wàhálà tóun ti ọ̀rọ̀ gba ẹ̀wọ̀n wá ń bí o wá wí tiẹ̀ wọ́n ló dá sí i tí ó kò ní sí wàhálà ọlọ́run ọba ò má jẹ́ aṣọ o gbogbo ọ̀rọ̀ tá a máa dá sí tàbí èyí tí wọ́n á fi lọ̀ wá tí yóò di wàhálà sí ni lọ́rùn tá a bẹ̀rẹ̀ sí ni fọwọ́ kónú kọ́wọ́ kátàrí Èdùmàrè májà bá wọn dá sí i èyí tá a sì sọ tí yóò mú owó wọlé hmm. tí yóò mú ògo wá tó máa mú àwọn nǹkan tuntun mọ́tò tuntun ká wá gba ọkọ̀ bọ̀gìnì hmm, tí gọ́fìnà máa pè wá pé ká yọ sókè mọ̀sán ká wá gba nǹkan tó dáa <laughs> tí yóò mú kọ́kọ́rọ́ ilé wa tínú wa dùn tẹ́ni tó ń wá gbogbo nǹkan rí pátá fi máa ríre gbà òun ni hmm. kó máa tẹnu wa bóde o ẹ káàárọ̀ o ẹ kú ojúmọ́ ẹni tí ó sì wá gbọ́ Ọlọ́run bá má jẹ́ ó gbọ́ wa rárá. kó má tẹ ẹ̀tàn rédíò kó má rìn síbi tí rédíò wà. Mósè Fákẹ́yẹ lèmi ń jẹ́ èmi ni mò ń jẹ èdè lẹ́nu bí ẹni jẹ dé bó sì tún ń fèdè ṣẹ̀ṣọ́ ètè ìwé ìròyìn punch la kọ́kọ́ fẹ́ fi ṣídìí ẹ̀ nítorí àkókò ẹ jẹ́ kí n kọ́kọ́ bẹ̀rẹ̀ níbi tí mo ti rí àkórí yẹn o tó ń sọ wípé àfi tòlótòló ṣoògùn àtẹ ẹran kí ni yóò mú wà o lórí ọ̀rọ̀ lọ́gbọ́lọ́gbọ́ tó tún ṣẹ́yọ nílẹ̀ gabon àjọ ìṣọ̀kan orílẹ̀-èdè àgbáyé àjọ commonwealth àtàwọn tó kù wọ́n máa bẹnu àtẹ́lù ìdìtẹ̀gbàjọba o nígbà tí tinubu ń kìlọ̀ wípé ah òun tó ń ṣ ṣán gẹ́rẹ́gẹ́ ibàbá ṣọ́ra ó ṣeé ṣe o kó lọ kárí ilé kó kárí oko bí aṣọ ń ṣúgà ìwé ìròyìn punch ló ti ń bọ̀. onípète ló ní pète bó bá ń wọn ẹlòmíì a máa pète owó bó sì ń wọn ẹlòmíì a máa pète ọmọ. mo máa ṣe àgbékalẹ̀ ẹ̀rọ kan tá a máa fòrà bàbàràbàbà kiri lójú sánmọ̀ wọ ẹnu àwọn bodè bí kálukú ṣe ń wọlé tó ń jáde ká lè dáàbò ọmọọba dàpọ̀ abíọ́dún ló sọ bẹ́ẹ̀ wípé ètò ààbò ó gbọ́dọ̀ dúró dáadáa ni ìwé ìròyìn gbogbo ló kọ bẹ́ẹ̀. ìwé ìròyìn punch tó jáde láàárọ̀ yìí ló mú eléyìí wá o níbi tí mo ti rí àkórí yẹn tó ní afẹnupa ìgalà ó gbìyànjú ṣùgbọ́n ẹran ó ní òmú wálé o Kwankwaso ṣì wà nínú ẹgbẹ́ òṣèlú NNPP ẹ̀ lè yọ bí ẹni yọ jìgá o àwọn amòfin kan òun ló wí bẹ́ẹ̀ nínú ìwé ìròyìn punch nínú ìwé ìròyìn the punch bákan náà láàárọ̀ yìí ní ìròyìn kan fi àríwòye hàn pé èyí ó ń rúgbó bọ̀ torí bá a bá tètè múra wọ́n ní bíná bá ń jó nírùngbọ̀n ara ilé ẹni tá a tètè bá a bomi pa ó ṣeé ṣe kó ṣe làwùlàwù látàrí èèyàn ẹnìkan fi àríwòye hàn lórí ọ̀rọ̀ ìjájọba gbà tó wáyé ń Gabon ìwé ìròyìn the punch. ìwé ìròyìn punch yẹn náà lélẹ́yìí ó tó ń sọ wípé ẹni tara lé rẹ̀ lọ́pọ̀ ó dájú ṣáká wípé kò lè ríra lọ́wọ́n o àkọlé yẹn tó ń sọ wípé ṣe é rí àwa oníṣègùn òyìnbó eléyìí tá àjọ yín lójú nílẹ̀ nàìjíríà àwọn orílẹ̀-èdè kan lẹ́kùn áfíríkà ó ní wọ́n ń sanwó àjẹmọ́nú kódà eléyìí tó lọ ní ìlọ́po mẹ́ta fáwọn oníṣègùn òyìnbó tó jẹ́ ọmọ nàìjíríà àwọn ògbónágbòǹgbò onímọ̀ nípa ètò ìṣègùn òyìnbó kan ló wí bẹ́ẹ̀ pọ́ǹchì ló ti ń wóṣùkù ẹnìkan tó ń faṣọ péńpé ju oko ọba tó wá fògànà tó sá lọ tó bẹ́ jù àsíjù ètò ìṣàkóso aláṣẹ bọ́lá ahmed tinubu pàṣẹ rẹ̀ wípé ẹ wá kàn torí bó bá lọ ipasẹ̀ rẹ̀ ò lọ títọ̀ lọ́dẹ ń tọpa ẹran tí fi ń kan ẹran ẹ wá kàn alákòóso fọ́rọ̀ abẹ́lé ló sọ bẹ́ẹ̀ ó wà nínú ìwé ìròyìn the punch. ṣé agbada tó lóun yóò ká kòkó yóò padà sọ́ra rẹ̀ dà kísà lẹ́yìn ọ̀rẹ́yìn ẹ ò lè yọ mí kúrò nínú ẹgbẹ́ òṣèlú PDP ó Wike ló wí bẹ́ẹ̀ nínú ìwé ìròyìn punch lóòótọ́ àgùntàn ò níwò ṣùgbọ́n bá a bá sún àgùntàn kan ògiri a máa kan ní gbàngbàn ló mú kí orílẹ̀-èdè nàìjíríà gbé ìgbésẹ̀ ìdòwòpọ̀ tọwọ́ bọ̀wé àdéhùn kan pẹ̀lú àjọ ìṣọ̀kan àgbáyé láti gbóná wojú bojú àwọn agbésùnmọ̀mí jẹ́ nílẹ̀ wa kọ́kàn òun lè balẹ̀ torí ohun tí ò jẹ́ kéèyàn ó sùn bó bá láàyè ó lè gbẹ̀mí lẹ́nu ẹni ìwé ìròyìn the punch. ṣé a ò lè torí kọ́yà ó má lọ ká má lè wúkọ́ àkọlé yẹn rèé tó sọ wípé ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ Ọ̀ṣun wọn mà ti yọ àwọn kan kúrò bí ẹni yọ jìgá o ìyẹn àwọn tí wọ́n súnmọ́ Arẹ́gbẹ́ṣọlá pẹ́kípẹ́kí ẹ máa gbọ́ nínú ìwé ìròyìn punch láàárọ̀ yìí. gbogbo ẹ̀yin tẹ́ wà ń bèbè èdò tẹ́ ẹ súnmọ́ mi ẹ súnmọ́ wá òkè o ní delta ìjọba polongo bẹ́ẹ̀ torí ọwọ́jà omi ọ̀gbàrá àti àkúnfàyà sáwọn bèbè tómi ń kún sígbàlọ́gbàlọ́ ìwé ìròyìn the punch ló kéde ẹ̀. ìwé ìròyìn platform times lélẹ́yìí wà tó ń sọ wípé a kì í pa ẹ̀ kiri kí alábúlé má gba ìtẹ̀sẹ̀ àkọlé yẹn rèé o tó ń sọ wípé ẹgbẹ́ arọwà forum ọmọ kégbàjarè lórí ọ̀rọ̀ wípé àwọn èèyàn sípò eléyìí tí Tinubu ń ṣe ó pọ̀ sí ẹkùn kan ju ẹkùn kan lọ kò sì yẹ kó rí bẹ́ẹ̀ ká gúnyán lẹ́bẹ́ ká ṣe bẹ́ẹ̀ kó dùn iyì onílé iyì àlejò ló yẹ kó jẹ́ platform times ló lúte sí. ọ̀rọ̀ wíkẹ́ ló tún jẹyọ ń bí àfẹ́mò tó ní í ṣe pẹ̀lọ́rọ̀ pé ẹ ò lè yọ mí torí àgbẹ̀tì báyìí ni gẹ́gẹ́ ń gbọ́wọ́ ó wà nínú ìwé ìròyìn the punch. ìwé ìròyìn platform times yẹn náà lélẹ́yìí wà tó ń sọ wípé a kì í ṣọ̀lẹ̀ nídìí iṣẹ́ tá a yàn láàyò fúnra ẹni o àkọlé yẹn rèé tó ń sọ wípé mákindé ṣíṣọ lójú ètò ìfúnni ní àwọn oúnjẹ eléyìí tó ń jẹ́ kí gbẹ̀dẹ̀ ó rọ kókò lágbàlá ẹni látàrí bí wọ́n ṣe yọ owó ìrọ̀wọ́ epo pẹtiróòlù kúrò platform times bí baálé ilé ò bá mọ iye ẹnu tó ń bọ́ lọ́ọ̀dẹ̀ irú wọn ló ń fi nǹkan tí ò tó nǹkan ṣòfò ẹ bá wa ṣèwádìí kẹ́ ẹ máa bójútó torí ẹ ń bá ti ba lóhun gbogbo náà ni yóò máa mọ bí ìtẹ̀síwájú gbogbo ẹ̀ ṣe wà ìjọba àpapọ̀ ní àwọn òṣìṣẹ́ láwọn ìjọba ìbílẹ̀ jákèjádò orílẹ̀-èdè yìí ń ké sí aláṣẹ Bọ́lá Ahmed Tinubu wípé kò sí bó ṣe máa jẹ́ ọmọ òní yásẹ̀ títí kó yásẹ̀ kọjá bàbá ẹ̀ ẹ máa bójútó gbogbo nǹkan tí ń lọ ìwé ìròyìn the punch ló kọ bẹ́ẹ̀. eléyìí náà fẹ́ farapẹ́ ròyìn tó mú tán nínú ìwé ìròyìn platform times tó jáde láàárọ̀ yìí níbi tí mo ti rí àkórí yẹn o tó ń sọ wípé bàbá tú ilé pẹ̀ á máa kan ayan funfun bàbá tú òwú dúdú ó ṣeé ṣe o ká bá funfun nínú rẹ̀ lórí ọ̀rọ̀ èdè àìyedè tó ń jẹyọ nípa owó ìrànwọ́ owó ìsàkòrò ti àwọn ìjọba ìbílẹ̀ ìbádà o kẹ́ẹ̀túnṣu désàlẹ̀ koko. lórí bí ẹnu ṣe àmọ̀tẹ́kùn ìjọba ìpínlẹ̀ Ògùn Ṣẹ́gun Ṣóùmí ló kọ̀wé sí Tinubu bẹ̀ ìwé ìròyìn Platform Times ló wà èmi ò sì tiẹ̀ wá fọwọ́ kan àwọn owó tó yẹ kó lọ sápò ìjọba ìbílẹ̀ gbogbo ní ìpínlẹ̀ Ògùn ṣó mọ̀ pé èsì ọ̀rọ̀ hmm. gómìnà ìpínlẹ̀ Ògùn ọba Dàpọ̀ náà ti sọ̀rọ̀ wípé kò sóhun tó jọ bẹ́ẹ̀ torí tẹnitẹni tẹ̀kísà ń ta àtàn ohun tá a bá ti pè ní tòṣà tòṣà ni tilé ní tilé ìwé ìròyìn the punch náà kọ́. aṣọ egungun tààrà egungun ni. bẹ́ẹ̀ni. ó yẹ ẹ jẹ́ ká lọ sójú ọjà eré gbogbo ẹsẹ̀ wìtìwìtì ẹ jẹ́ ká lọ sójú ọjà ẹ múkàlẹ́ tówó kẹ́ múkàlẹ́ tọmọ kẹ́ máa bọ̀ wá bọ̀ lórí ìròyìn etí ọba lé etí ọba lóko láàárọ̀ yìí à ń padà bọ̀. bẹ́ẹ̀ni. yes mélòó tẹkno kórè dàálẹ̀ wòs money, money, money. Okay. bí kò wé bánkẹ́ kẹ́kẹ́ pamọ́ gbogbo ẹyẹ yòókù lẹ́nu ni ẹni tó bá bẹ́ tẹ́kínó bẹ́ bẹ̀rẹ̀ látọjọ́ kọkànlélógún oṣù kẹjọ ẹ̀dínwó kìlìbọ́ ti balẹ̀ pẹ̀pẹ̀ lórí fóònù tecno spark ten àti pop seven series tó fi dórí ẹgbẹ̀rún méjìdínlógún náírà ní o àkíkà èyí ń bẹ̀lẹ̀ pé ò sí nǹkan ẹ̀dínwó fifteen thousand lẹ́gbà lórí tecno pop seven pro ẹ̀dínwó eleven thousand lórí pop seven eighteen thousand lórí spark ten c ten thousand lórí spark ten ten thousand lórí series pack ten pro ó yẹ tó gbà yẹ ìyẹ́wò tẹ́ ẹ bá ti ra tecno camon twenty series ẹ jẹ tecno one oh one lọ́fẹ̀ẹ́ buy one get one free ni adédèrè orí ẹ̀kẹ́ fi mẹ́nu bẹ̀ ẹ tètè ṣùrùbọ́ bí owó àwùfù ìpolongo yìí ó kásẹ̀ lẹ́ o lọ́jọ́ kẹtàdínlógún oṣù kẹsàn-án september seventeen ẹ tara ṣàṣà lọ́ra ti yín lọ́dọ̀ àwọn ojúlówó alágbàtà tecno ládùúgbò yín yàgò lọ́nà ìfà tí mo ti ń dúró dè tecno ohunkóhun ò lè dá ọ dúró. Join me in praising God. Àkànṣe ìyìn oní wákàtí mẹ́fà òkè ògo mi yọ nínú ìyìn ògùn ṣẹ́ onírọ̀bìnú jẹ́ ń daláyọ̀ ìyanu ń ṣẹlẹ̀ ọlọ́run fẹ́ dábìrà nínú ayé tiẹ̀ náà níbi àkànṣe ìyìn oníwákàtí mẹ́fà lórí òkè ògo mi yọ tabernacle of God deliverance ministry pẹ̀lú àkòrí join me to praise God ẹ wá ká jọ yin olúwa níbi tí ọ̀pọ̀ olórin ẹ̀mí yóò ti fórin ẹ̀mí fọwọ́ ọlọ́run sọ̀kalẹ̀ lady evangelist grace evangelist joy melody evangelist deji dominion friday àkọ́kọ́ nínú oṣù kẹsàn-án friday ọ̀sẹ̀ yìí gangan gan ni first friday of september yìí ni o. bẹ̀rẹ̀ láago mẹ́wàá lẹ́ mọ́jú kẹlẹ́lẹ́ apostle eo adeleke bàbá orí òkè ògo mi yọ lólùgbàlejò àti alákòóso àgbà láti ibikíbi lábẹ́òkúta wọ mọ́tò tàbí ọ̀kadà tó ń lọ sí elite club ìdíàbà sọ fún àwọn ọlọ́kadà tó wà ń bẹ̀ pé orí òkè ògo mi yọ ló ń lọ wọn mú yín débẹ̀ fún ìtọ́ni ẹ pé zero eight zero three three nine nine one nine six nine friday ọ̀sẹ̀ yìí ni o. ẹ̀kọ́ dára púpọ̀ ẹ̀kọ́ ló láyé ìtawọ̀ ìfẹ́. ọ̀pọ̀lọpọ̀ òbí àti alágbàtọ́ lọ́kàn wọn ò balẹ̀ lójoojúmọ́ lọ́kàn wọn ń lọ sókè sí i látàrí àti wọlé ẹ̀kọ́ fún sáà tuntun tó ń sánmọ́lé. iléeṣẹ́ ias unicom sọ wípé àwọn òní dẹ̀yìn òbí àti alágbàtọ́ ẹ fẹ́ yóò kàwé débi tó lápẹẹrẹ da ẹ lọ fọkàn balẹ̀. wọ́n ṣàtúnyẹ̀ dájú pé ó ra ọ̀kan nínú àwọn ilẹ̀ wa méjì yìí ọ̀kan ní àgbàlá wúrà ní ìkọjẹ́ òkè àtàládójúkọ sokoto road abẹ́òkúta àti ayọ̀bámi ìtọ̀ àṣepọ̀ ọkọ̀ ládojúkọ Ọbásanjọ́ farms Abẹ́òkúta two hundred and fifty thousand naira péré lè máa rí plọ́ọ̀tì kan rà dípò five hundred thousand naira tí wọ́n ta plọ́ọ̀tì ilẹ̀ kan ní agbègbè yẹn lójú ẹsẹ̀ tẹ́ bá ṣe sanwó ilẹ̀ tẹ́ rà lórí plọ́ọ̀tì kọ̀ọ̀kan lè máa ní àǹfààní sí ṣíṣí ilẹ̀kùn oríire láti mú kíwọ náà pẹ̀lú àwọn tí wọ́n jẹ ìfà hundred thousand naira láti sanwó iléèwé ọmọ ojúlówó school bag textbooks gbogbo subject school uniforms àti ojúlówó ìtẹ̀lẹ̀ ìtẹ̀lẹ̀ májẹ̀ ń ranira bàtà September six làǹfààní yìí máa dópin o pé zero nine one three nine zero one one two five five. bó o ṣe ń ralẹ̀ yìí máa rántí já tíkẹ́ẹ̀tì toyota yaris tiẹ̀ náà. látọ̀rí òkè testimony prayer mountain kò tó gbò wá ṣèrò Abẹ́òkúta ẹ darapọ̀ mọ́ wa rin ìrìn àjò lọ sílẹ̀ mímọ́ Jerusalem pẹ̀lú bàbá àti màmá testimony. <laughs> olúwa ti ń bẹ tí ẹ̀mí rẹ̀ wá. ìwọ náà máa bá wọn dé Jerusalem fẹsẹ̀ tẹ àwọn ibi tí wọ́n dárúkọ ẹ̀ nínú bíbélì. ìrìn àjò ẹ̀mí ni láàrin monday october second tá a máa gbéra. láàrin máa padà sí Nàìjíríà ní monday october nine. bàbá tẹsímọ́nì ni gbogbo wa ń bá lọ. láti nàìjíríà wọ pápákọ̀ òfurufú tel aviv ní israel. gbogbo galilei ti gbúdòrò. lórí òkè olivi ọgbà gẹ́símánì. yàrá tí wọ́n ti jẹ oúnjẹ alẹ́ olúwa. ojú orórì ọba dáfídì. orí òkè gógóta ní bethlehem. àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwùjọ máa gbàdúrà. ẹ̀yin náà tètè wá forúkọ sílẹ̀ báyìí pẹ̀lú bàbá tẹsímọ́nì. ẹ tún lè pe nọ́mbà yìí zero eight one five three seven seven double zero double zero zero eight one fifty three seventy seven zero zero zero zero. only pilgrimage to israel. pẹ̀lú wòlíọ̀ lọ́rùn bàb bàbá testimony ẹ jẹ́ kájọ rìnrìn àjò ẹ̀mí pẹ̀lú wòlíì kẹ́rì ibi ìgbafẹ́ àgbà ìyanu Disney ọmọdé sára yìí. o ní àǹfààní ìrìn ọ̀fẹ́ lọ síbi ìgbafẹ́ Disneyland nínú àkànṣe oríire indomie òfa wúrà ìwọ́sà àti ra indomie olóṣùn àádọ́rin gíráàmù kó o sì wá òfa wúrà nù rẹ̀ jáde lọ sórí ayélujára www.indomie.ng/goldenmagnetpromo láti fi orúkọ sílẹ̀ kó o sì ti àkànṣe nọ́mbà òfa rẹ̀ síbẹ̀ àwọn tí wọ́n bá yege nísọ̀rí òfa fàdákà ni wọ́n láǹfààní àti jẹ ojúlówó ẹ̀bùn iyebíye nínú gbogbo àpòrá ni kó o rí ayò eléré indomie table kan tó o lè dàpọ̀ o ó ti lulẹ̀ ìfàfàmìà falafala ní abẹ́òkúta iléeṣẹ́ links roofing tún gbé e dé o owó jẹ̀ráàdì ti wálẹ̀ ẹ má dààmú rèkórè ìbàdàn iye tẹ́ ẹ máa rà lọ́dọ̀ wa ẹ lè rí níbikíbi àní shingle àti milano classic àti bond a lè bá yín fi ọkọ̀ wa kó débi tẹ́ ẹ bá ti fẹ́ lò ó ẹ kúkú mọ̀ ṣe gerard roof kì í jóná kì í tí kì í ṣá ogún ọdún lónìí digbí ló ṣì wà níṣẹ́ ló ń sinmi pẹ́mú sórí ilé ẹ̀ máa bọ̀ ní iléeṣẹ́ links roofing ní abẹ́òkúta tó wà ní abiola way nnpc ládojúkọ géètì àbáwọlé oopl ẹ̀rọ ìbánisọ̀rọ̀ zero eight one four four nine one six two zero four zero eight one four four nine one six two zero four links roofing ló ní kẹ́ ẹ wá jẹ àǹfààní ẹ̀dínwó yìí o. àtùpà kan ò ní jó làwùlàwù kó mọ́lẹ̀ títí kó mọ́lẹ̀ tó ṣùpá apádàdé fresh lawa one zero seven point nine lábẹ́òkúta bẹ̀m̀bẹ́ ò ní ṣìwé agogo ní ti sọ nílé odò àfẹ́mọ̀. ìwé ìròyìn punch tó jáde láàárọ̀ yóò ńlá kọ́kọ́ fẹ́ fi bẹ̀rẹ̀ tóró sọ pé èèyàn kì í gbowó àlè tọ́wọ́n kó sọ pé àrùn gíní ṣàǹṣe òun bẹ́ẹ̀ kẹ̀rẹ́ ọwọ́ kì í pẹ́ ní sàkéèké. omi gbóná ò gbọdọ̀ pẹ́ lẹ́nu. ọkùnrin tíyàwó ẹ̀ ń rọbí kò yẹ kó tún máa bá wọn dá sọ̀rọ̀. nìṣó ńlẹ̀. ìwé ìròyìn punch tó jáde láàárọ̀ ìlà fẹ́ kọ́kọ́ kọ́kọ́ fi bẹ̀rẹ̀ tó ń sọ wípé lórí ọ̀rọ̀ ìdìtẹ̀gbàjọba tó tún ṣẹ́yọ nílẹ̀ Gabon àjọ ìṣọ̀kan orílẹ̀-èdè àgbáyé àjọ Commonwealth àtàwọn tó kù wọ́n máa bẹnu àtẹ́lù ìdìtẹ̀gbàjọba o nígbà tí aláṣẹ ilẹ̀ wa kìlọ̀ wípé a ó ṣeé ṣe kí kinní ọ̀hún kó ṣan gẹ́rẹ́gẹ́ dáwọn apá abòmíì eléyìí tá a lérò gẹ́gẹ́ bí aṣeríkà lẹ́lẹ́kùnrẹ́rẹ́ wọ́n ní aláṣẹ orílẹ̀-èdè Nàìjíríà Bọ́lá Tinubu ló máa ti fi àìdùnnú rẹ̀ hàn o lórí bó ṣe jẹ́ pé ìdìtẹ̀gbàjọba lẹ́nìí ìdìtẹ̀gbàjọba lọ́la tó sì wá ń ṣẹyọ láwọn orílẹ̀-èdè tí ń bẹ lẹ́kùn áfíríkà nígbà tó wá pè fún ìlànà pípẹ̀tù sí àwọ̀ àti ìlànà fífi okòóṣọ̀ fi orí okòóṣọ̀ dunun pípa ìtọ̀pọ̀ sójú kan kítọ̀ ó lè wò jákèjádò gbogbo ẹkùn áfíríkà aláṣẹ jẹ́ kó di mímọ̀ pé òun ti ṣetán o láti ṣiṣẹ́ ní ìfẹ̀gbẹ́ǹkẹ̀gbẹ́ àwọn olórí tó kù nílẹ̀ áfíríkà lójú ọ̀nà àti ràgàbò ìṣèjọba ìjọba àwa ara wa eléyìí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n fi ẹ̀mí wọn lélẹ̀ fún Tinubu ló sọ̀rọ̀ yìí nínú ọ̀rọ̀ àkọ́sọ lọ́jọ́rú àná látàrí bí ètò ìdìtẹ̀gbàjọba bó tún ṣe ṣẹ́yọ̀ lórílẹ̀‐èdè Gabon gẹ́gẹ́ bó ṣe wá jẹ́ pé ilẹ̀ Amẹ́ríkà àwọn orílẹ̀‐èdè ti ń bẹ nínú àjọ ìṣọ̀kan ilẹ̀ Europe, àti orílẹ̀‐èdè France tó ti àwọn orílẹ̀‐èdè míì tó wà nínú àjọ Commonwealth táwọn náà fi sọ̀rọ̀ tójú tẹ̀yìn lù eléyìí tí ohun kan náà fi ń fọ̀ lórí ọ̀rọ̀ bó ṣe ń jẹ́ wí pé ètò ìṣèjọba àwarawa ó ti fẹ́ máa re ìwàlẹ̀ àṣà láwọn orílẹ̀-èdè kan báyìí o wọ́n ní àwọn ológun òní wọ́n mà tún já ìjọba gb Labour nílẹ̀ Gabon tó sì jẹ́ pé èyí ló ń jẹyọ lẹ́yìn oṣù kan tírúfà ìṣẹ̀lẹ̀ náà tó ti wáyé nílẹ̀ olómìnira Niger níbi tí àwọn ológun tí wọ́n ti gba ìjọba lọ́wọ́ aláṣẹ wọn Mohammed Bazoum ìwé ìròyìn Punch tó jáde láàárọ̀ yìí ló wà. ohun tó mú omi ìrèké tó fi kan lẹ́nu olú igbó gbọ́dọ̀ wíjọ́ ohun tó fa òtútù fún ẹja alálẹ̀ odò olú odò gbọ́dọ̀ wí tẹnu ẹ̀ torí ohun tó mú ọ̀gẹ̀dẹ̀ àgbààgbà tó fi bẹ̀rẹ̀ sí ní sún ọ̀mìnì òòṣà oko gbọ́dọ̀ ṣàlàyé ohun tó wúrí lọ́bẹ̀ tó fi bẹ̀rẹ̀ sí ní gàrú ọwọ́ kọ́rọ̀ tó dà bẹ́ẹ̀ jíjá ìjọba gbà ní orílẹ̀-èdè Gabon kò ṣẹ̀yìn bí aláṣẹ tó wà ńbẹ̀ tẹ́lẹ̀ tí wọ́n ṣètò ìdìbò fún tún ṣe padà tún di pé òun ni ó tún máa tẹ̀síwájú lẹ́lẹ́kẹta nínú ètò ìdìbò kan èyí tí wọ́n ṣe ní orílẹ̀-èdè Gabon lẹ́yìn ìṣẹ́jú díẹ̀ tí àjọ tó ń kéde ẹni tó jáwé olúborí ìbò ní orílẹ̀-èdè ọ̀hún kéde padà pé aláṣẹ tó yẹ kó kú òǹbẹ̀ tàbí tó ti wà ńbẹ̀ fún ìgbà pípẹ́ òun náà ìní wọ́n tún kéde pé ó tún padà tún jáwé olúborí fún ìgbà kẹta ọ̀tọ̀ọ̀tọ̀ ní àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní fi ẹ̀hónú ọ̀tọ̀ọ̀tọ̀ kó tó di pé iléeṣẹ́ ológun rí i pé ibi tí ọ̀rọ̀ ń lọ yìí bá a bá tètè wá ọrọ̀ kan sọkó àti wọ̀rọ̀ kan ṣàdá ó ṣeé ṣe kómi ó tẹ̀yìn wọ̀gbìn lẹ́nu ní ikọ̀ tó ga jù lẹ́nu iṣẹ́ ológun ní orílẹ̀-èdè ọ̀hún fi bọ́ sí gbangba wálíà tó sì gbàgbára kúrò lọ́wọ́ ètò ìṣàkóso tó ń darí ètò ìṣàjọba àwarawa ń bẹ̀ kó tó kéde rẹ̀ pé láti àsìkò yìí lọ ìjọba ológun ti tẹ́wọ́ gbà ṣàkóso wọ́n sì ní kí aláṣẹ tí wọ́n kéde rẹ̀ náà wípé ó jáwé olúborí tó ti wà ń bẹ̀ tẹ́lẹ̀ fúngbà kẹta kó bọ́ sápá kan náà kó máa wò pé ó wà nínú ìwé ìròyìn the punch. lójú òpó ròyìn pen pushing eléyìí tó jáde láàárọ̀ yìí ṣe ẹkún ló bí ikun ọ̀rọ̀ ló bá mo kó moro wá ìdí pàtàkì rèé o nítorí ètò ìdìbò awúrúju tí wọ́n lọ ṣe nílẹ̀ gabon òun ló ṣokùnfà bá a ṣe dìtẹ̀ gbàjọba àwọn ológun òun ni wọ́n wí bẹ́ẹ̀ o àríkà wípé ikọ̀ kan tó kún fún àwọn èèkàn ikàn lẹ́nuṣẹ́ ológun òun ló jẹ́ pé lẹ́yìn tí wọ́n dìtẹ̀ gba ìjọba lórílẹ̀ gabon òun ni wọ́n ti wá sọ̀rọ̀ o wípé ìdí pàtàkì eléyìí tí àwọn fi gbé ìgbésẹ̀ bẹ́ẹ̀ ó ní àgbáre gbàbọ̀ ètò ìdìbò awúrúju kan eléyìí tí wọ́n lọ ṣe lópin ọ̀sẹ̀ tó kọjá lórílẹ̀ èdè náà tí wọ́n sì ṣe àpèjúwe ètò ìdìbò ọ̀hún gẹ́gẹ́ bí èyí tó ní kọ̀lọ̀fín tí kò sì ṣojú ṣàrà tó gẹ́gẹ́ bí aṣeríkà síwájú sí nínú ìwé ìròyìn pen pushing wọ́n ní àwọn olùtẹ̀gbàjọba òun ni wọ́n sọ eléyìí di mímọ̀ láti pàṣẹ ìkéde kan eléyìí tí wọ́n ṣe lórí ẹ̀rọ tẹlifíṣàn kan tó kọjá lé kọjá kò níbi tí wọ́n ti wá ń sọ̀rọ̀ pé ìdí pàtàkì eléyìí tí àwọn fi já ìjọba gba pàtì òun ni wípé ètò ìdìbò tó wáyé lórílẹ̀‐èdè Gabon òun ló jẹ́ pé awúrúju òun àdàmọ̀dì òun ni ò ṣe ibi tí àbùkù bá sì ti kan fákọ̀yà ẹ̀kú àmójúbà ẹ̀bọra ẹni fi ewé ọ̀pọ̀tọ́ dá ká ṣàngó di dandan kó gbọ́yé tí wọ́n ń taṣù ìwé ìròyìn Punch ló wà. kékeré egbò ní gbèwé yá àgbà egbò ní gbègbèsì tílé wá tọ̀nà wá egbò ní gbàngàn aṣọ lókì fún ìṣẹ̀lẹ̀ àti bí nǹkan ṣe ń lọ ní ìpínlẹ̀ delta ìgbìmọ̀ ṣàkóso tó ń tukọ̀ lọ́wọ́ ní ìpínlẹ̀ delta fikùn lókun ó sì ti sọ ìgbésẹ̀ rẹ̀ lórí bára ṣe máa tu aráàlú ní ìpínlẹ̀ ọ̀hún lábẹ́ ìdarí gómìnà sheriff níbẹ̀ ní ìgbìmọ̀ ṣàkóso rẹ̀ ti jókòó fikùn lókun pé ọ̀rọ̀ lórí bílù ṣe le kankan yìí látìgbà tíjọba ti jánu kú ò láyọ owó ìrànwọ́ orí epo subsidy báwo la ṣe fẹ́ fi òróró ìtura sáwọn ojú ọgbẹ́ ibi tára ti ń kan ráàlú ìgbìmọ̀ ṣàkóso ní ìpínlẹ̀ delta sọ̀rọ̀ ó sì fẹ́nu ọ̀rọ̀ jóná nílé ìjọba tó wà ní àṣàbà olúùlú ìpínlẹ̀ ọ̀hún ní ìpàdé náà ti wáyé níbi tí wọ́n ti padà fẹ́nu ọ̀rọ̀ jóná sí pé owó kan tó tó ẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀rún lọ́nà mẹ́wàá ten billion naira ẹni wọ́n ti yà sọ́tọ̀ tí wọ́n sì fọwọ́ sí àjọmọ̀ ní torí ohun tá a jọmọ̀ ló ń jẹ́ ìjẹmọ̀ láti jọ gbẹ̀rẹ̀ gbé ìgbésẹ̀ bẹ̀rẹ̀ sí ní fi pa ojú ọgbẹ́ gbogbo ibi tára ti ń kan aráàlú kọ́kàn aráàlú lè balẹ̀ ẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀rún lọ́nà mẹ́wàá ten billion naira ní ìjọba ìpínlẹ̀ delta ti fọwọ́ sí yàsọ́tọ̀ wípé òun fẹ́ ná faraàlú ní gbogbo ibi tára ti ń kan wọ́n kí kálukú lọ́wọ́ náà bá yọ sí i kára ó lè tú ni torí bẹ́ẹ̀ wò bá tí ì tú èèyàn ò ní kúrò nínú fífúnjú pọ̀ ọjọ́ tí ewu ẹni bá tú lára ń tu ni ẹ lọ wò wé ìròyìn the punch. ṣé àlàáfíà igi òun ni àlàáfíà ẹyẹ òun ló lọ ní ìbámu pẹ̀lú ìròyìn ọwọ́ tèmi náà tó fẹ́ jọ tiẹ̀ ṣùgbọ́n ìpínlẹ̀ ọ̀yọ́ òun ló gbé mi rè o. káàbọ̀ yọ ló wà. lábẹ́ àkórí kan tó ń sọ wípé mákindé ṣe ìfilọ́lẹ̀ ètò fífúnni ní àwọn oúnjẹ eléyìí tí yóò jẹ́ kí ara kó tu àwọn èèyàn látàrí bí wọ́n ṣe yọ owó ìrànwọ́ epo pẹtrólù kúrò gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ onímọ̀ ẹ̀rọ ṣèyí mákindé òun ló ti gbé àwọn ìgbésẹ̀ kan tó ṣe sàn eléyìí tó láàmì làákà nínú akitiyan láti jẹ́ kí ilé kókó bí ojú ẹja eléyìí tó ń bá wé èèyàn fínra kó di àfihẹ́yìn tẹ́gun aláré ń fiṣọ lóde ọ̀yọ́ láti pàṣẹ ètò kan eléyìí tí ìṣàkóso rẹ̀ gbé kalẹ̀ lábẹ́ ètò kan tí wọ́n pè ní mímú ìdúróṣinṣin bá ìmú àwọn ètò onímúpadàbọ̀sípò ètò ọrọ̀ ajé tí wọ́n pè ní sustainable actions for economic recovery Saver Initiative wọ́n ní gẹ́gẹ́ bí arapa akitiyan àti ìgbésẹ̀ eléyìí tí gómìnà Ṣèyí Mákindé ń gbé láti rí dájú pé gbogbo àwọn èèyàn wọ́n wà ní yàtà yòtò lójú bí nǹkan bó ṣe le koko bí ojú ẹja lásìkò yìí àti lójú ìpèníjà tó ń bá ètò ọrọ̀ ajé Mákindé òun ló ṣiṣọ lójú ètò fífúnni ní àwọn oúnjẹ eléyìí tó nà lẹ́yìn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ nígbà tó jẹ́ pé pàtàkì rẹ̀ òun ni láti jẹ́ kí ìgbésí ayé kí gbogbo nǹkan kó rọ̀ṣọ̀mù kí ìgbésí ayé kó ṣe gbẹdẹmukẹ fún fún àwọn èèyàn eléyìí tó jẹ́ pé àwo kájúlù fún àtàwọn èèyàn tó kù díẹ̀ káàtó fún wọn ni gómìnà ló bá wọn ṣíṣọ lójú ìpínfúnni náà ní pápá ìṣeré ọba lamidi kẹta mini stadium ti ń bẹ ní ìpínlẹ̀ ọ̀yọ́ wọn wà ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ìdílé ìdílé tí wọ́n ń lọ bíi ẹgbẹ̀rún lọ́nà igba two hundred thousand onírètí wà wípé wọn yóò jẹ àǹfààní nínú eléyìí ìwé ìròyìn platform times tó jáde láàárọ̀ yìí ló wà. kó tó di pa lọ sójú ọjà tún gba eléyìí náà náà bó ṣe ń ṣẹlẹ̀ lọ́wọ́ ní ìpínlẹ̀ kwara ọ̀rọ̀ lórí pínpín nǹkan amáratuni fáráàlú bá ó ti tó kì í jẹ́ ká hùwà búkú bá ó sì ti mọ òní jẹ́ ká lè ṣe dáadáa ní ìpínlẹ̀ kwara ìjọba ìpínlẹ̀ kwara ti ṣíṣọ lójú bíbẹ̀rẹ̀ sí ní pín oúnjẹ fáráàlú bí ìgbìmọ̀ tó gbé kalẹ̀ ti ṣe yanjú àwọn àgbékalẹ̀ gbogbo ọ̀nà tí wọ́n gbé gbà wọ́n ní àpò ìrẹsì oní kilograms mẹ́wàá ni wọ́n á bẹ̀rẹ̀ sí ní pín tó fẹ̀ tó bí ọ̀tà lénígba ó dín mẹ́wàá two hundred and fifty thousand tó jẹ́ báàgì ìrẹsì oní kilograms mẹ́wàá fáwọn èèyàn pé ẹ wá gba ẹgbó oúnjẹ torí ọba tó jẹ tó bọ́ ìlú ní àbọ́yó orúkọ ẹ̀ ò ní parẹ́ èyí tó sì jẹ tẹ́bi òpàgbà mọ́ fọwọ́ mẹ́kẹ́ lé kó àwọn èèyàn ní papámọ́ra orúkọ ẹ̀ náà ò ní kúrò nóòtàn gómìnà ìpínlẹ̀ Kwara Abdulrahman Abdulrasaki ẹ ló kéde gbangba bẹ́ẹ̀ pé ó máa ń dùn mí gan ah gbogbo bí nǹkan ti rí nílùú yìí inú mi ò dùn ebi ń pa yín ìyà ń jẹ yín gbogbo ẹ̀ lé kankankankan á wá nǹkan ṣe sí ẹ máa gbọ́ sí láti bẹ̀ ká bàgẹ̀bàgẹ̀ ó di ọjà. ó yọ òun dà. Ah! oúnjẹ tó dùn lọ́rẹ́ wọ̀ mo jẹun mo yó àní mo bẹ̀lẹ̀ fún mo tún pọ́nù lá ah, mo ti bẹ̀lẹ̀ fún. tó bá kájà ṣara lóore. bẹlẹfù bẹlẹfù wọn ní tó bẹlẹfù kò kàré. bẹlẹfù pọtitọ ló price wa kò lẹgbẹ rárá. bẹlẹfù ṣàwámà tó dúró tó di delicious. bẹlẹfù bẹlẹfù wọn ní kó bẹlẹfù kò kàyé. bẹlẹfù oúnjẹ tó ṣara lóore níbo ló wà. bẹlẹfù àwọn jẹun yàtọ̀ yó simply delicious. ẹ̀mí náà pẹ̀lú ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn ènìyàn tó máa gorí òkè aláyọ̀ dúró níwájú pẹpẹ àánú gbàdúrà ní friday ọjọ́ kẹjọ oṣù kẹsàn-án friday september eight twenty twenty three láago mẹ́fà ìrọ̀lẹ́ six pm olórin mẹ́wàá àgbàwòlì mẹ́ta máa pe ògo titun sọ̀kalẹ̀ níbi àkànṣe àdúrà orí mi twenty twenty three ògo mi ògo ọlọ́run ni my glory is the glory of god la kò rí ẹ̀. àṣẹ ọ̀rọ̀ a máa jáde lẹ́nu àwọn àgbàwòlì prophet abraham ojo olúbíyọ̀ bàbá orí òkè ẹ̀rìmọ̀ kò ṣeun ti bishop dr ezekiel olúkúnlé jp bàbá àfin ìyanu àti wòlíì aláyọ̀ bàbá orí òkè aláyọ̀ mọ́níjọ́ àwọn olórin ẹ̀mí apọ̀sù èlíjà akíntúndé ọlọ́run ò sọ bẹ́ẹ̀ lady evangelist dàmọ́láwọn mọ́níjọ́ lady evangelist mùmí òjò láti ìbàdàn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ orí òkè aláyọ̀ wà ní ajégúnlẹ̀ community zone e behind elite club díàbà abẹ́òkúta ògùnṣe fún ìtọ́nisí zero eight zero three five six zero seven eight three three ní òru orí mi twenty twenty three ayé rẹ máa tan ògo tuntun lórúkọ jésù ẹ̀kọ́ dára púpọ̀ ẹ̀kọ́ ló láyé ìtawọ̀ ìfẹ́. ọ̀pọ̀lọpọ̀ bí àti alágbàtọ́ lọ́kàn wọn ò balẹ̀ lójoojúmọ́ lọ́kàn wọn ń lọ sókè sí i látàrí àti ẹ̀kọ́ fún sáà tuntun tó ń súnmọ́lé. iléeṣẹ́ IAS Unicom sọ wípé àwọn òní dẹ̀yìn òbí àti alágbàtọ́ ẹ fẹ́ kọ́mọ yín ó kàwé débi tó lápẹẹrẹ da ẹ lọ fọkàn balẹ̀. ìwọ ṣàtìrí dájú pé wọ́n ra ọ̀kan nínú àwọn ilẹ̀ wa méjì yìí ọ̀kan ní àgbàlá àwúrà ní ìkọjẹ́ òkè àtàlá dojúkọ Sokoto road Abẹ́òkúta àti ayọ̀bámi two hundred and fifty thousand naira péré lè máa rí plóòtì kan rà dípò five hundred thousand naira tí wọ́n ta plóòtì ilẹ̀ kan ní agbègbè yẹn lójú ẹsẹ̀ tẹ́ bá ṣe sanwó ilẹ̀ tẹ́ rà lórí plóòtì kọ̀ọ̀kan lè máa ní àǹfààní sí ṣíṣí ilẹ̀kùn oríire láti mú kíwọ náà pẹ̀lú àwọn tí wọ́n jẹ ìfà hundred thousand naira láti sanwó iléèwé ọmọ ojúlówó school bag textbooks gbogbo subject school uniforms àti ojúlówó ìtẹ̀lẹ̀ ìtẹ̀lẹ̀ má jẹ́ ń ranira bàtà september six làǹfààní yìí máa dópin o zero nine one three nine zero one one two five five. bó o ṣe ń ralẹ̀ yìí máa rántí já tíkẹ́ẹ̀tì Toyota Yaris tiẹ̀ náà. dìde dìde dìde kára ó lè dìde dìde dìde kára ó lè ó yá lè e dànù orí fífọ́ lè e dànù ara ríro lè e dànù òtútù ibà lè dànù for fast relief of cold pain fever and headache. dìde kára ó lè. sọ fún ẹ̀fọ́rí òtútù yìí bàtàrà ríro kí wọ́n kan lùgbọ́ one time kára ó lè ti dé o àgbàwọlé ní tíṣẹ́ ni àkàwọlé ń tèrè koríko tèrè bá ti tẹ òtún gbérí mọ́ dìde kára ó lè lúbúlúbú funfun pẹ̀ èrúkù sarajọ mẹ́ra yágágá àjàká kò tí sọkọ fún ẹ̀fọ́rí òtútù yìí bàtàrà ríro lágọ̀ ara káì kàṣàkàṣà knockout agbára ju agbára lọ dìde kára ó lè jagunla bí olùgbòǹgbò ká ara jàtọ̀ kìtìlẹ̀ ẹgbẹ́ ìlúra kẹ́ gbà to yield pharmaceutical industries limited àwọn tó lórúkọ tó ṣe é gbẹ́kẹ̀lé níbi kápò bára rẹ ò bá yá lẹ́yìn ọjọ́ mẹ́ta má ṣàfihàn o kàn sí dókítà rẹ. àtàwé mi débi tó lápẹẹrẹ ọjọ́ ọ̀la mi ò lè bá láàrin. ǹjẹ́ ìwọ fẹ́ tẹ̀síwájú lọ sí ilé ẹ̀kọ́ gíga yunifásitì polytechnic college of education àbí school of nursing. káàbọ̀ ní ilé iṣẹ́ decent tech biz níbi tí a ó ti máa fi àlàyé ìmọ̀ technology tó o sọ́nà. à ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ tutorial àti ìforúkọsílẹ̀ registration fún onírúurú ìdánwò ìgbaniwọlé sí ilé ẹ̀kọ́ gíga bíi jamb jupep IGMB àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. bákan náà à ń ṣe post UTME registration CBT training àti gbogbo ohun tí ó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ admission bá a ti ṣe NYSC registration CAC registration ilé-iṣẹ́ decentech biz tí a fi kalẹ̀ sí beside rabank filling station opposite laval cement store adigbe Abẹ́òkúta Ogun State ẹ̀ló ẹ̀ló wa zero nine zero nine one five nine one one five four tàbí zero eight zero eight three two six five nine nine three. padà dé látọjú ọjà hmm. bá a ṣe dé a ò sì dé lásán àtúnròhùn mú bọ̀ àfẹ́mùgbà lẹ́nu mi kò sọ dára. ìyá káàbọ̀ ọmọ kú ilé yẹn rèé bá a ṣe padà dé látọjú ọjà mo wà lójú òpó ròyìn platform times eléyìí tó jáde láàárọ̀ yìí o tó ń sọ wípé abẹ́rẹ́ tó kó sínú okun kò ṣeé wà ṣùgbọ́n rò rí bẹ́ẹ̀ o nínú ìwé platform times lábẹ́ àkórí kan tó ń sọ wípé lórí ọ̀rọ̀ lọ́gbọ́lọ́gbọ́ ìkùnsínú èdè àìyedè nípa ti owó ìsàpòrò ti àwọn ìjọba ìbílẹ̀ ẹ̀túnṣu désàlẹ̀ kòkò lórí àṣemáṣe o eléyìí tí wọ́n ń fi ẹ̀sùn rẹ̀ kan gómìnà ìpínlẹ̀ Ògùn Dàpọ̀ Abíọ́dún Ṣẹ́gun Ṣóòmí ló kọ̀wé sí Tinubu bẹ́ẹ̀ àríkà wípé o ògbóná gbòǹgbò kan nínú ẹgbẹ́ òṣèlú people's democratic party pdp tó tún jẹ́ tó tún jẹ́ àdíje sípò gómìnà níbi ètò ìdìbò táàdì lọ ní ìpínlẹ̀ ògùn ṣẹ́gun ṣóòmí ló ti ké sí aláṣẹ orílẹ̀-èdè nàìjíríà bọ́lá tinúbú láti ṣe ìwádìí tó gún mọ́ lórí ọ̀rọ̀ bí wọ́n ṣe nàka àlébù sí gómìnà ìpínlẹ̀ ògùn dàpọ̀ abiodun wípé àwọn kùdìẹ̀kùdìẹ̀ kan jẹyọ lórí ọ̀rọ̀ owó ìsàpòrò tó ń wá látọ̀dọ̀ ìjọba àpapọ̀ sọ́dọ̀ àwọn ìjọba ìbílẹ̀ ṣ Ṣóhùnmí ló pe ìpè náà nínú àtẹ̀jáde kan lọ́jọ́rú àná níbi tí fọ́nrán àkáwò kan tó ti jẹyọ àti àwòrán níbi tí wọ́n sọ pé àwọn alága ìjọba ìbílẹ̀ ìṣe ni wọ́n ń dọ̀bálẹ̀ o gẹ́gẹ́ bó ṣe sọ ó ní bẹ́ẹ̀ bá rí èèyàn kan bó bá dọ̀bálẹ̀ ní tilẹ̀ ń tọlọ́run nǹkan tó sì jẹ́ ìwà ọmọlúwàbí ìlànà bá ń ṣe ń kíni nílẹ̀ Yorùbá ni ṣùgbọ́n ó wá bẹnu àtẹ́lù bó ṣe sọ pé òun máa rí wípé gómìnà ó lé fùrù kọkọ tó sì jẹ́ pé àwọn èèyàn èèyàn kan tí wọ́n jẹ́ alága ìjọba ìbílẹ̀ ìṣe ni wọ́n wá ń dọ̀bálẹ̀ tí wọ́n rá bàbà níbẹ̀ òun ló ti wá sọ̀rọ̀ wípé aláṣẹ ilẹ̀ wa Bọ́lá Tinubu ẹ bá wa gbé ìgbésẹ̀ eléyìí tó ya kankan lórí ọ̀rọ̀ náà ìwé ìròyìn Platform Times tó jáde láàárọ̀ ètò ìtọ́jú òpó ẹ̀ ní Ṣẹ́gun Ṣóhùnmí ti sọ̀rọ̀. Hmm. èsì ọ̀rọ̀ ìròyìn tó kà tán lọ́wọ́lọ́wọ́ yìí ó ti padà bá mi nínú ìwé ìròyìn The Nation ṣé alukoro wájà ajakoro ló ń wá pọn àpárá ní ọmọ ìyá àwàdà ṣùgbọ́n ẹ̀fẹ̀ ní ọmọ ìyá ayẹ̀yẹ́ àpárá ńlá sì rèé ìjà nídà ló dífá fún èsì ọ̀rọ̀ látọ̀dọ̀ gómìnà ìpínlẹ̀ Ògùn ọmọọba Dàpọ̀ Abíọ́dún ètò ìṣàkóso tó wà lórí àléfà lọ́wọ́ ní ìpínlẹ̀ Ògùn lábẹ́ ètò ìṣàkóso gómìnà ọmọ Dàpọ̀ Abíọ́dún sọ gbangba wípé kò sóhun tó jọ bẹ́ẹ̀ ọ̀rọ̀ kan èyí tó ń jà ayédèrú ni òfegè sí ní pàápàá torí pé ètò ìṣàkóso òun ò fìgbà kan má gbé ìgbésẹ̀ ní gbogbo ọ̀nà láti wá bí owó ṣe dé àpò àwọn ìjọba ìbílẹ̀ kí wọ́n lè rówó ṣe ojúṣe àwọn nǹkan tó yẹ kí wọ́n ṣe láwọn ìjọba ìbílẹ̀ gbogbo oníṣe ní ètò ìṣàkóso òun sapá gidigidi ní gbogbo ọ̀nà nínú èyí tó ń dé láti máa rí i pé ó pin ire ó sì láàárẹ̀ ìkan ò gbọ́dọ̀ jù kan torí bá a bá farí igun tá a yọ̀ ṣọ́ àkàlà bó bá dorí àti òru tójú abẹ́ǹkù ó ṣeé ṣe kí inú ẹ̀yẹ ó má dùn ó nítorí èyí ní ètò ìṣàkóso òun ṣe mú ọ̀rọ̀ òun ní pàtàkì láti rí i pé ó ń dọ́dọ̀ àwọn ìjọba ìbílẹ̀ láwọn nǹkan tó ṣe pàtàkì tó ṣe pàtàkì ó wá ń tẹ̀síwájú láti fètì sí ọ̀rọ̀ ìtòǹjàrìn yìí náà wípé ẹ tú dànù gbogbo èyí tẹ́ ń gbọ́ yẹn ó dàbí ìgbà tí ìpolongo ètè lásán ni torí gbogbo àlàkalẹ̀ ìfowósọwọ́ sáwọn ìjọba ìbílẹ̀ ọ̀hún ló wà ní àkọọ́lẹ̀ létò ètò ṣé àmọ́tinú adákẹ́ adákẹ́ má fọhùn àti mọ́tẹ́ni tó ń ṣe ó ní gbogbo ìlànà gbogbo bówó ọ̀hún ṣe ń jábọ́ sáwọ́ ọwọ́ àwọn ìjọba ìbílẹ̀ ẹni ẹlẹ́rìí máa jẹ́ mi ìṣó sì dúró tì í tí ń tì lẹ́yìn tí ń lọ kò sóhun tó jọ bẹ́ẹ̀ èmi ò fọwọ́ kan àwọn owó tó yẹ kó lọ sọ́jọ́ sọ́dọ̀ ìjọba ìbílẹ̀ a sì ń ṣojúṣe lábẹ́ bó ti wù kó rí ètò ìṣàkóso gómìnà ìpínlẹ̀ Ògùn ọmọọba Dàpọ̀ Abíọ́dún ló sọ ọ́ bí ò bá sí togun àrò gbọ́dọ̀ tún máa rẹṣọ ẹ̀ kó dúdú ó wà nínú ìwé ìròyìn the nation. nínú ìwé ìròyìn punch tó jáde láàárọ̀ yìí níbẹ̀ òun lèmi tún gún wá síbi ọlọ́ba o tó ń sọ wípé àbá ní dòótọ́ ojo òun ni kì í jẹ́ ká lè dà o àkọlé yẹn rèé tó sọ wípé àwọn orílẹ̀-èdè eléyìí ti ń bẹ lẹ́kùn áfíríkà òun ni wọ́n ń sanwó túlùtúlù tó jẹ́ ìlọ́po ìlọ́po lọ́nà mẹ́ta fún àwọn oníṣègùn òyìnbó eléyìí táwọn ò kàkún o lórílẹ̀-èdè nàìjíríà àwọn ọ̀gá àgbà lẹ́ka ètò ìlera òun ni wọ́n sọ b bẹ́ẹ̀ àríkà wípé alága ìgbìmọ̀ tẹ̀ kótó fún àwọn ọ̀gá àgbà oníṣègùn òyìnbó láwọn ilé ìwòsàn tó jẹ́ ti ìjọba àpapọ̀ ọ̀jọ̀gbọ́n emembasi lọ́jọ́rú àná ló ti sọ̀rọ̀ o wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn orílẹ̀-èdè ti ń bẹ lẹ́kùn áfíríkà ló jẹ́ pé ní báyìí ìṣe ni wọ́n ń fi owó fojú àwọn oníṣègùn ìbò ilẹ̀ nàìjíríà ni wọ́n fi ń fà wọ́n mọ́ra o àti àwọn elétò ìtọ́jú aláìsàn tó kù bákan náà ló sọ pé orílẹ̀-èdè sierra leone nílẹ̀ ẹlẹ̀ ń bí àti Gambia ló jẹ́ pé owó tí wọ́n ń fi lọ àwọn tí wọ́n sì ń fi ń fojú àwọn mọ́ra òun ló ń lọ bíi ẹgbẹ̀rún lọ́nà mẹ́ta owó dọ́là sí ẹgbẹ̀rún lọ́nà mẹ́rin owó dọ́là tó jẹ́ pé ìlọ́po lọ́po lọ́nà bíi mẹ́ta òun ló jẹ́ ò tá a bá gbé e sẹ́gbẹ̀ẹ́ ti orílẹ̀-èdè yìí bá sì tó jẹ́ ọ̀gá àgbà oníṣègùn òyìnbó àgbà nílé ìwòsàn ti ẹ̀kọ́ṣẹ́ ṣègùn òyìnbó ti ìlú Uyo olóṣọ̀rọ̀ wípé ìpèníjà tó pọ̀ olóúnjẹyọ ò lẹ́ka ètò ìlera bá a bá ń sọ nípa ti àwọn òṣìṣẹ́ ṣùgbọ́n ní báyìí ìṣe lọ́pọ̀lọpọ̀ àwọn òṣìṣẹ́ elétò ìlera tí wọ́n wà lápá bí ìṣe ni wọ́n lọ ò síbòmíì láti lọ wá ibi tí iyọ̀ ti dún ọbẹ̀ láti lọ wá ibi tí sọ́mọ́ǹtì ti dúnlẹ̀ ṣé bí ilé bá laná ọ̀pọ̀lọ́ àfògùngì ìwé ìròyìn ìròyìn pọ́ǹtì tó jáde láàárọ̀ yìí ló wà. a kì í mọ orúkọ orò kóró tó panijẹ ó ṣe èèwọ̀ ló fa ìgbésẹ̀ tí gómìnà ìpínlẹ̀ Ògùn gbé ní kíákíá báyìí gómìnà ìpínlẹ̀ Ògùn Ògùn ni mo ṣe ìwà Èdùmàrè jẹ́ ó máa gún gẹ́gẹ́ fún wa lógún gómìnà ìpínlẹ̀ Ògùn ọmọọba Dàpọ̀ Abíọ́dún sọ gbangba wípé ètò ìṣàkóso òun ti ṣe tán láti bẹ̀rẹ̀ sí ní lo ẹ̀rọ afòbàgẹ̀ bí ẹyẹ ṣòfófó àti ọkọ̀ àgbérapá fòbà síbi tó wùn àtàwọn nǹkan míì tó jẹ́ ti ìmọ̀ ẹ̀rọ ìgbàlódé ní pípèsè ààbò fún àwọn èèyàn ìpínlẹ̀ Ògùn torí ìpèníjà tó ń kojú ètò ààbò lásìkò yìí gómìnà ìpínlẹ̀ Ògùn ọmọọba Dàpọ̀ Abíọ́dún sọ èyí lásìkò tó ń gbàlejò ọ̀gágun kan tó jẹ́ ti ikọ̀ ọmọ ogun ọ̀wọ́n kọkànlélọ́gọ́rin níbi tí gómìnà ìpínlẹ̀ Ògùn bá Dàpọ̀ Abíọ́dún ti sọ èròǹgbà tí ètò ìṣàkóso rẹ̀ nílọ́kàn gba iléeṣẹ́ gómìnà tó wà ní òkè mọ́sàn nílùú Abẹ́òkúta ní ọ̀gágun Mohammed Usman ti bá gómìnà lálejò tí gómìnà sì tẹ́wọ́ gba ọ̀gágun ọ̀hún wọ́n wá bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ wípé ohun tó bá ti ní ṣe pẹ̀lú ifá ẹnu babaláwo láti gbọ́ ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ọ̀sán ẹnu oníṣègùn ló ti dùn ọ̀rọ̀ ètò ààbò ni gómìnà bá já àgbà pàtì máa gbọ́ torí àwa gan ò ní lajúlẹ̀ kí tàlùbọ̀ ó wọbẹ̀ ẹni tí ò bá ti fẹ́ sá kíjokíjo àgbà tí ò bá fẹ́ kẹhùn sọ̀rọ̀ ó gbọ́dọ̀ tètè kẹtan sáré ni àbá tí ò bá fẹ́ kẹtan sáré ó gbọ́dọ̀ tètè kẹhùn sọ̀rọ̀ ni máa gbọ́ àwa gan ti wà ní ìgbáradì láti rí i pé ètò ààbò ní ìpínlẹ̀ Ògùn dúró dáadáa gómìnà sọ mímọ̀ wípé láì ní fi ti ẹlẹ́yàmẹ̀yà tàbí tẹlẹ́sìmẹ̀sì tòun títí tọwọ́ bọ àlàáfíà lójú ṣe ní ìpínlẹ̀ Ògùn ètò ìṣàkóso òun ti gbáradì tán ó sì ti ń gbé ìgbésẹ̀ àmúlò ìmọ̀ ẹ̀rọ ìgbàlódé kí ààbò bá a lè délé dóko kó má bàa sí pààyè tàbí àjáàjò ìsásókèsódò bákan náà ní ètò ìṣàkóso òun kò ní í fi ọwọ́ yẹpẹrẹ mú ọ̀rọ̀ ètò ẹ̀kọ́ ìdásílẹ̀ iléeṣẹ́ àgbéǹde ètò ọrọ̀ ajé àti ìgbáyégbádùn àwọn èèyàn èyí tó sì jẹ́ òun púpọ̀ ní kí àwọn èèyàn aráàlú lè máa sunrun àtúndọ́kàn kí wọ́n sì máa sọ pẹ̀lú ojú wọn méjèèjì níbi tọ́rọ̀ dé dúró yìí aṣọ ìgbà làá dá fúngbà torí ajá ìwòye ló mọ ehoro ìwòye lé ìmọ̀ ẹ̀rọ ti kọjá bẹ́ẹ̀ ètò ààbò ti di pé ká lo ìmọ̀ ẹ̀rọ ìgbàlódé ká fi dáàbò bo aráàlú àtara wa torí náà ẹ̀rọ kan èyí tí ó máa fò kiri bí ẹyẹ lásìkò yìí drone àti ọkọ̀ agbérapáfò bàtíbi tó ń hẹlikọ́pítà táwọn nǹkan míì yóò wà láwọn ẹnu bodè wa káàkiri ìpínlẹ̀ Ògùn òun ni ó máa ṣe àkóso òfófó àwọn tó ń wọlé jáde níbẹ̀ làṣírí á ti máa tú ẹ̀ ń bá dìdèkudè òun náà ni wọ́n padà gbé nígbèkúgbè ẹ̀ ń bá sì wọ́ ìwọ́kùwọ́ ni wọ́n dà padà nípa <laughs> àníṣó ńlẹ̀ wà nínú ìwé ìròyìn gbogbo láàárọ̀ yìí. ìwé ìròyìn pọ́ǹchì tó jáde láàárọ̀ yìí ló pàǹtí tí àkórí eléyìí o tó ń sọ wípé àṣà alápá kan tẹ́ rí yẹn kò lè gbádìyẹ o bẹ́ẹ̀ kẹ̀rẹ́ a kì í ṣọ̀jẹ̀ ká ṣojú kóńkó báyìí òun làwọn ń ṣojú kò sẹ́nikẹ́ni o tẹ́lẹ̀ yọmí kúrò nínú ẹgbẹ́ òṣèlú people's democratic party pdp wike ló wí bẹ́ẹ̀ alákòóso fọ̀rọ̀ lúlu ilẹ̀ wa yesom wike òun ló mà á ti sọ̀rọ̀ tó ti fi ohùn ṣọwọ́ o sí àwọn èèkàn ìkàn nínú ẹgbẹ́ òṣèlú people's democratic party pdp nígbà tí àwọn akọ̀ròyìn tí wọ́n ń béèrè lọ́wọ́ rẹ̀ pé à ó ṣeé ṣe nígbà tó jẹ́ pé a kì í bímọ níṣọ àgùntàn kó lọ́jẹ̀ níṣọ ewúrẹ́ ẹgbẹ́ òṣèlú pdp òun lẹ́wà ṣùgbọ́n ní báyìí ẹ ti lọ gba ipò ẹ ti lọ gba iṣẹ́ gẹ́gẹ́ bí alákòóso fọ́rọ̀ olúlu ilẹ̀ wa lábẹ́ ìṣèjọba bọ́lá tinubu tó wá látinú ẹgbẹ́ òṣèlú all progressive congress apc ṣe é wá rí i pé ó ṣeé ṣe kí wọ́n yọ yín bí ẹni yọ jìgá níbẹ̀ ni Wike ti dá wọn lóhùn wípé kò sẹ́nikẹ́ni ò tó lè yọ òun nípò nígbà tó wá ń sọ̀rọ̀ wípé ó jẹ́ kó dimọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn kan òun lòun ti ń gbà ó wípé wọ́n ń gbé ìgbésẹ̀ kan ló ní kúbẹ́kúbẹ́ ló ní onípẹ́pẹ́ furu láti rí dájú pé wọ́n yọ wọ́n yọ jìgá lẹ́sẹ̀ òun hmm. bákan náà wọ́n rí dájú wọ́n yọ ṣọ́ọ̀kì <laughs> lẹ́sẹ̀ òun. a lè ní tòjé bolo ìṣàlọ́wọ́. okùn bàbá ńlẹ̀ ni tí yóò bọ̀ hmm. níbẹ̀ òní wíkẹ́ ti wá sọ̀rọ̀ wípé lábẹ́ àsíá bó ti wùn kórìó inú ẹgbẹ́ òṣèlú pdp òun lòun ṣì wà bẹ́ẹ̀ kẹ̀rẹ́ òní ipò eléyìí tí òun lọ́gbà náà òun ló jẹ́ pé kò bá wọn lára mu ṣùgbọ́n tí wọn rọ́gbọ́n ẹ̀dá ṣé agbọ́n tí ò nílé irú ẹ̀ ò lè ta ni ìwé ìròyìn pọ́ǹchì tó jáde láàárọ̀ yìí ló wà. láti bẹ̀ ṣé ká tún yọjú sójú ọjà káwọ̀ ọ̀gbọ́n tó wà lórí àtẹ. ó yá já lọ. òkè testimony prayer mountain kò tó gbò wá sérò Abẹ́òkúta ẹ darapọ̀ mọ́ wa ká jọ rin ìrìn àjò lọ sílẹ̀ mímọ́ Jerusalem pẹ̀lú bàbá àti màmá testimony. <laughs> olúwa ti ń bẹ tí ẹ̀mí rẹ̀ wà. ìwọ náà máa bá wọn dé Jerusalem fẹsẹ̀ tẹ àwọn ibi tí wọ́n dárúkọ ẹ̀ nínú bíbélì. ìrìn àjò ẹ̀mí ni. láàrin monday october second tá a máa gbéra. táàdé máa padà sí nàìjíríà ní monday october nine. bàbá testimony ni gbogbo wa ń bá lọ. láti nàìjíríà wọ pápákọ̀ òfurufú tẹ̀láfí olive israel gbogbo galilei tìlú tòró lórí òkè olive ọgbà gẹ́símánì yàrá tí wọ́n ti jẹ oúnjẹ alẹ́ olúwa ojú orórì ọba dáfídì orí òkè gógótà ní bethlehem àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ti máa gbàdúrà ẹ̀yin náà tètè wá forúkọ sílẹ̀ báyìí pẹ̀lú bàbá testimony ẹ tún lè pe nọ́mbà yìí zero eight one five three seven seven double zero double zero zero eight one fifty three seventy seven zero zero zero zero only pilgrimage to israel pẹ̀lú wòlíì ọlọ́run bàbá testimony ẹ jẹ́ kájọ rìnrìn àjò ẹ̀mí pẹ̀lú wòlíì kẹ́rì láwùtẹ̀lẹ̀. mustaifo mustaifo ibà ṣẹ̀ṣẹ̀ kọjọ́gbọ́n ní oa ibà ti rógo orí fífọ́ ti dáràn ọ̀fìn kí wọ́n gbó o lọ́wọ́ mùsáífò. ẹ lọ ra mùsáífò ọkọ̀ malaria ara gbígbóná rádáwátì ó so tutù mọ́. tọmọdé tàgbà ló lè lò ó. ibà àkànjọ̀gbọ́n bẹ́ẹ̀ ni tó bá gbọ́ mùsáífò ara tó ti sùn tẹ́lẹ̀ ají. pẹ̀lú mùsáífò ají ibà arọ lè wé. ají mùsáífò tó bá ń ṣe é bí ibà orí fífọ́ ara ríro tàbí àìróorun sùn dáadáa mùsáífò herbal powder oníyẹ̀fun ni kí o gbẹlura mustapha gan lòlùgbòǹgbò tìrìgbò ti ń wa gbòdẹ́kọ̀ fún ibà ó ti wà ní oníyẹ̀fun pàwùdà ó sì wà káàkiri gbogbo ilé ìtajà oògùn iléeṣẹ́ àjẹmí tradu medical company limited tó ń ṣe ó le koko ló gbé e jáde láti jẹ́ alágbàtà ẹ pè zero eight zero twenty six twenty six sixty eight twenty six mustapha ọkọ̀ ibà bí àyípadà ò bá sí lẹ́yìn ọjọ́ méjì lọ rí dókítà rẹ. ẹgbẹ́ yeye. thirty twenty. mo béèrè mẹ́ta gbà béèrè mẹ́ta. thirty twenty. ó ti di mẹ́ta. bẹ́ẹ̀ni ẹ lè kópa lórí thirty twenty lójú òpó MTN Airtel àti nine mobile báyìí bákan náà ogún èèyàn ni yóò máa jẹ àwọn ẹ̀bùn lọ́sẹ̀ẹsẹ̀ lórí thirty twenty kí ló tún dúró wò pé thirty twenty tàbí kí o tẹ star thirty twenty ash lójú òpó MTN Airtel àti nine mobile dáhùn ìbéèrè mẹ́ta lọ́nà tó dáńgájíá kí o lè láǹfààní láti kópa nínú ìyíkó tó ríire tó máa ń wáyé ní gbogbo òpin ọ̀sẹ̀ níbi tó ti láǹfààní láti jẹ ọ̀kan lára àwọn ẹ̀bùn bíi tẹlifíṣàn home theatre solar products gas cooker microwave oven fan blender ẹ̀bùn owó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. tí máa tẹ́tí sí gbogbo ètò tí dr yinka ayéfẹ́lẹ́ ń ṣàtọ́kùn ẹ̀ lórí ìkànnì fresh fm ní gbogbo ọjọ́ sunday láti mọ̀ bí o bá wà lára àwọn olóríire tí ó máa jẹ àwọn ẹ̀bùn thirty twenty thirty twenty ti gbẹ̀rẹ̀gẹ̀ jíjẹ àkókò tiẹ̀ náà rí láti jẹ̀bùn. thirty twenty. tí o bá fẹ́ràn láti máa wo àlàyé kíkún nípa eré ìdárayá bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá. tàbí o fẹ́ràn láti máa ṣe ohun gbogbo fúnra rẹ. tí o bá fẹ́ràn eré àwàdà onírà ráńpẹ́. tàbí o ò fẹ́ kí ìròyìn kan kó fò ẹrù rárá tí o bá fẹ́ jẹ́ kí òkòwò rẹ ó gbèrú sí i. tàbí o fẹ́ kọ́ nípa bí a ti ṣe ń lo ohun èlò orin náà. ohunkóhun ìyọ́wò tó bá fẹ́ wò ló máa bá pàdé lórí YouTube. jẹ̀gbádùn àrà ọ̀tọ̀ dátà tí yóò fún ọ láǹfààní ìwòran fídíò lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ lónìí nípa títẹ̀ star three one two ash bó o ṣe fẹ́ sí. Together Telecoms is your surest plug for all kinds of original gadgets. At Together Telecoms, we offer buying and selling of both new and direct UK used iPhones, Samsung, Android, and other gadgets like laptops, PlayStation, JBL, Apple Watch, AirPods, as well as swapping and delivery nationwide. Nationwide. Together Telecoms is located at 4 Lalubu Street, opposite World Oil Fueling Station, Okelewo, Abeokuta, Ogun State. Contact Together Telecoms on 0701 975 9462, 0701 975 9462, and WhatsApp on 0806 008 4068, 0806 008 4068. Together Telecoms, our customer relation is compared to none. ẹ dákun ẹ fi etí sí ìkéde pàtàkì yìí fún gbogbo ẹ̀yin tẹ́ ẹ ní mọ́tò tí ó wà nílé lọ́jọ́ pípẹ́ tí kò ṣiṣẹ́ mọ́ tàbí tó sì ń ṣiṣẹ́ tàbí èyíkéyìí ohun èlò tó fojú jọ irin tó ń ṣiṣẹ́ tó sì ṣe é jó papọ̀ mọ́ irin kàkà kí òjò tàbí òòrùn máa pa á mọ́lẹ̀ ẹ ṣe pé wá ká rà á lọ́wọ́ yín ẹ pé Ọlá Dimson sórí zero seven zero five eight eight eight eight two five zero zero seven zero five eight eight eight eight two five zero tàbí zero nine zero nine five one. 513 3528 0909 513 3528. Bákan náà ẹ lè ya àwòrán àwọn nǹkan wọ̀nyí sí wa lórí WhatsApp lórí àwọn nọ́mbà yìí 0705 888 8250 àti 0909 513 3528. Lẹ́sẹ̀kẹsẹ̀ la sì máa kàn sí yín lẹ́ẹ̀kan sí i fún gbogbo ẹ̀yin tẹ́ ẹ ní mọ́tò tó wà nílé lọ́jọ́ pípẹ́ tí kò ṣiṣẹ́ tàbí tó ń ṣiṣẹ́ kàkà kí òjò tàbí òòrùn máa pa á mọ́lẹ̀ ẹ kàn kàn sí wa ká wá rà á lọ́wọ́ yín ẹ ṣé púpọ̀ o. inú agogo idẹ ti ń wá ọ̀pẹ́ pàtàkì lọ́wọ́ àwọn alálẹ̀ ìlú orílẹ̀ ìlàwọ̀ àti ilẹ̀ ẹ̀gbá fún àṣeyọrí ìgbàdé ọba wa tuntun tá a ṣe láìpẹ́ nílùú orílẹ̀ ìlàwọ̀ ní ti ìletòkò aláyélúwà ọba pòfẹ́sọ̀ Alexander Olúṣẹ̀gun Magrigor wàyí o bí ayẹyẹ ìgbàdé ọba wa tuntun yóò ṣe lọ rèé August thirty first ọdún yìí ní ayẹyẹ ìlàhọ́ day tó máa wáyé ní ìlàhọ́ lábẹ́òkúta tó bá wá di September first ọjọ́ jimá ní ìrun jimá ó wáyé ní Ansarudin Central Mosque Adédọ̀tún láago káàbọ̀ ọ̀sán nígbà tí fífi oyè dá àwọn ènìyàn lọ́lá yóò tẹ̀lé e nílùú ìlàhọ́ nígbà tí ayẹyẹ ìgbàdé yóò wáyé lọ́jọ́ sátidé ọjọ́ kejì oṣù kẹsàn-án ní helipark open ground lẹ́yìn cultural center kútọ̀ lábẹ́òkúta láago mẹ́wàá òwúrọ̀ ọjọ́ kẹta oṣù kẹsàn-án lẹ́tọ̀ ìdúpẹ́ máa wáyé nílé ìjọsìn st peter's anglican church ìlàwọ̀ nílùú abẹ́òkúta láago mẹ́wàá òwúrọ̀ káde ó pẹ́ lórí kí bàtà ó pẹ́ lẹ́sẹ̀ kí ló rójú ráyè lásìkò ọba wa tuntun lórílẹ̀ asọmọ ní ṣọlọ ó lọ ṣáájò ó dé asọmọ ní ṣọbọ ó lọ ṣáájò ó bọ̀ ó yẹ kẹ́ ẹ ti mọ̀ pé orúkọ ọmọ ló ń rọmọ á lọ aṣọ fún yípa ń padà bọ̀ á ti padà dé ẹ kú ilé o. bẹ́ẹ̀ ni nígbà tá a padà dé odù kan súyọ bọ̀ pa nínú ìwé ìròyìn the punch ṣé ológunṣẹ́ tó kọ̀ tí kì í sunrun alẹ́ ìyàwó ẹ̀ náà kì í sunrun ọ̀sán bẹ́ẹ̀ ni èèwọ̀ ni ìran wọn ò gbọ́dọ̀ yànlè ẹ gbọ́ báwo ni wọ́n ṣe fẹ́ bímọ ní béèrè ọ̀rọ̀ èyí tó mú kí ọ̀nìrìṣà ọba adéyẹyẹ ògúnwùsì fi tètè pètè ọ̀rọ̀ kan láti ẹnu ọ̀ọ́ni ọ̀ọ́nìrìṣà ọ̀ọ́ni ilé ifẹ̀ ọba adéyẹyẹ ògúnwùsì ké sí gbogbo ilẹ̀ áfíríkà lápapọ̀ pé ẹ wá ń bí ọ̀nà kan tẹ́ ẹ lè fi gbé ètò ọrọ̀ ajé yín dìde kúrò nínú òjòjò tí ètò ọrọ̀ ajé á fi gbagbára ká sí ní fẹ́ gẹ̀ máa yẹ́yin wọn nìkan pamọ́ síta ni pé kí gbogbo yín pawọ́pọ̀ kẹ́ ẹ ní àdéhùn okòòwò kan èyí tí yóò túnbọ̀ fún ohun ètò ọrọ̀ ajé ilẹ̀ adúláwọ̀ àti ilẹ̀ áfíríkà lápapọ̀ ní okun àti agbára kábíyèsí ọba alayé ọ̀hún ọ̀ọ́nì ifẹ̀ ọba adéyẹyè ògúnwùsì ọ̀jájá ṣe àbẹ̀wò lọ sí ilẹ̀ áfíríkà níbi tí ó ti wà lórílẹ̀‐èdè Uganda ó sì ké sí gbogbo àwọn èèyàn lásìkò tó ń sọ̀rọ̀ wípé ẹ wò ó ibi tá a bọ́rọ̀ dé yìí gbogbo ilẹ̀ Áfíríkà àti Uganda àti gbogbo èyí tó kù la gbọ́dọ̀ fọwọ́sowọ́pọ̀ kájọ pa ìtọ̀pọ̀ kó lè wóṣù kò bí ẹmu torí ibi tí ọ̀rọ̀ bá ti kan okùn èèyàn ọ̀rọ̀ ti di à ń kó ọ̀rọ̀ pọ̀ tí àrólé Oòduà sọ nínú ìwé ìròyìn the punch ló wà. ṣé bí a bá perí ajá ó yẹ kí a perí ìkòkò tá a fi sè é náà bẹ́ẹ̀ kẹ̀rẹ́ ò bójú bá pa bàtà ó yẹ kó máa pa jọwọ́njọwọ́ etí ẹ̀. mo wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde láàárọ̀ ètò ń sọ wípé nínú akitiyan láti fi òpin sí bí wọ́n ṣe ń jí epo rọ̀bì wà bí ẹ ṣe ń rọ́wọ́ tó àwọn èèyàn eléyìí tí wọ́n ń jí epo wà àwọn aládàálẹ̀ lẹ́yìn eégún tó jẹ́ bàbá ìsàlẹ̀ wọn ó yẹ kí ẹ máa fi kéèlé òfin gbá wọn náà ká Àtíkù ló rawọ́ ẹ̀bẹ̀ sí Tinubu bẹ́ẹ̀ àríkà wípé ọmọ òye sípò aláṣẹ lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ADC níbi ètò ìdìbò aláṣẹ tá a dì lọ Dumebi Kachukwu òun ló ti rawọ́ ẹ̀bẹ̀ sí Bọ́lá Ahmed Tinubu wípé nínú ìgbésẹ̀ tó ń gbé láti rí dájú pé ọ̀rọ̀ pé wọ́n ń jí epo rọ̀bì wà lórílẹ̀‐èdè yìí ó lọ sóko ìgbàgbé tó sì jẹ́ pé wọ́n fi kélé òfin gbé àwọn èèyàn tí ọwọ́ ti ń tó lọ́gọ̀ọ̀gàn ibi tí wọ́n ti ń hùwà yìí ó wà ni ẹ tọpasẹ̀ rẹ̀ dáadáa gbogbo àwọn bàbá àṣàlẹ̀ gbogbo àwọn tí wọ́n ń rán wọn níṣẹ́ ẹ̀kú iṣẹ́ burúkú ẹ jẹ́ ká fi kélé òfin ká máa fi gbé àwọn náà wò nígbà tó ń bá wọn akọ̀ròyìn sọ̀rọ̀ nílùú àbújá katiku òun ló kan mi lórí bó ṣe jẹ́ pé jíjí epo rọ̀bì wà ó ti wá gàgàrà lórílẹ̀ nàìjíríà tó sì jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kan iṣẹ́ ni wọ́n ń bẹ ọ̀pá epo ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kan iṣẹ́ ni wọ́n ń fọ epo lọ́nà tí ò bófin mu tí èyí sì wá ṣokùnfà bó ṣe wá jẹ́ wípé epo pẹtrólù ní lílò àti àwọn afẹ́fẹ́ gáàsì nígboro gangan fáwọn èèyàn tí wọ́n jẹ́ òjúlówó ó ti wá wọn gógó wọn lórí ọ̀fẹ́ láti rí lò ṣé ó dìgbà tá a bá wẹ̀ ká tó jàre ọyẹ́ ìwé ìròyìn Vanguard tó jáde láàárọ̀ yìí ló wà. ẹ ń bá lọ ipasẹ̀ ò lọ ẹ wá kàn kẹ́ ẹ wá rí kẹ́ ẹ dá wọn padà síbẹ̀ alákòóso fọ́rọ̀ abẹ́lé nílẹ̀ wa bùnmi túnjí òjò ló sọ di mímọ̀ wípé aláṣẹ mọ̀ ti pàṣẹ aláṣẹ orílẹ̀-èdè nàìjíríà bọ́lá ahmed tinubu ti sọ́ di kàn ń pa fún un pé lásìkò yìí ó yá ọdẹ tó bá mọ pa ẹran tọ̀ ìlàjẹ́ ó tọpa tè bẹ̀rẹ̀ sí ní tọpasẹ̀ àwọn tí wọ́n wà ní ọgbà àtúnṣe ìwà tí wọ́n fàṣọ péńpé ju ọkọ̀ ọba lọ́gbà ẹ̀wọ̀n tí wọ́n wá bẹ́ẹ̀ jà ò láti gànà fò gànà bọ́ gànà bẹ́ẹ̀ lu ijù ẹ wá wọn kàn ẹ wọgbó wọjù ẹ wọ gbòòrò kẹ́ ẹ tọpasẹ̀ wọn débi pé bọ́dẹ ṣe ń tọpa ẹran kẹran ni kẹ́ ẹ̀ tọpa wọn kàn wọ́n kẹ́ ẹ̀ wá dá wọn padà wá wọ́n gbọ́dọ̀ jẹ̀yà ẹ̀ṣẹ̀ tí wọ́n ṣẹ̀ torí ẹni tí ò yẹ kó woni lójú a kì í hùwà àbùkù sọ́dọ̀ ẹ̀ ó ní ọ̀rọ̀ lórí bí àwọn kan bí wọ́n ṣe bẹ́ àwọn ọgbà èyí tí wọ́n kó wọn sínú ọgbà tó ṣe ìwà níbi tí wọ́n ti ń fàṣọ pé ń gbé ju ọkọ̀ ọba lọ́gbà ẹ̀wọ̀n tí wọ́n sì bẹ́ẹ̀ lu ijù ó yẹ ká wá wọn kàn ní kí wọ́n padà wá wọn ò gbọ́dọ̀ lọ́bẹ̀ torí ìka tó bá ṣẹ̀ òun náà lọ́ba gbọ́dọ̀ gé ó wà nínú ìwé ìròyìn the punch. nínú ìwé ìròyìn punch yẹn náà tó jáde láàárọ̀ yìí níbẹ̀ ó ní èmi ti rí àkórí eléyìí o tó ń sọ wípé ẹyọ lẹgbẹ ẹ kúrò bíyọ̀ àti àtúntí ata bó bá ti kúrò nínú ọbẹ̀ ó túmọ̀ sí pé ọbẹ̀ ti di òbú kò sí nǹkan kan mọ́ o àkọlé yẹn leléyìí tó ń sọ wípé ẹgbẹ́ òṣèlú apc ní ìpínlẹ̀ ọ̀ṣun ó mà ti ń ra àwọn èèyàn kan lóyè o tí wọ́n jẹ amúgbálẹ́gbẹ̀ẹ́ fún arẹ́gbẹ́sọlá tó ti àwọn méjì kan tí wọ́n jẹ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ fún Adeleke àríkà wípé ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC ẹ̀ka ti ìpínlẹ̀ Ọ̀ṣun lọ́jọ́rú àná òun ló ti kéde wípé àwọn ọmọ ẹgbẹ́ rẹ̀ tí wọ́n ń lọ bíi mẹ́rìnléní ọgọ́rin tọ̀ntọ̀ eighty four òun ló jẹ́ pé wọ́n ti yọ bí ẹni yọ jìgá kúrò nínú ẹgbẹ́ tí wọ́n sọ pé wọ́n jẹ́ ọmọ ẹgbẹ́ kan eléyìí tó ti kó gbá sílé yẹn ẹgbẹ́ tí wọ́n pè ní the Ọ̀ṣun Progressive wọ́n ní lára àwọn èèkàn ìkàn nínú wọn òun láti rí ọ̀gbẹ́ni kan Razak Salinsile tó jẹ́ alága igun kan tó ṣe àtìlẹ́yìn fún gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ ọ̀ṣun ralph arẹ́gbẹ́ṣọlá àti gbogbo àwọn míì wọn ráwọn míì tí wọ́n ti yọ òní ọ̀gbẹ́ni kan tí wọ́n pè ní bíyì ọdúnládé tèmíládé olókùngbòyè àti gbogbo àwọn míì ìwé ìròyìn punch òun ló wà. bákan náà nínú ìwé ìròyìn the punch ní ìròyìn kan gàdàgbà tí ń sọ di mímọ̀ wípé ìjọba tó wà lórí àlééfà a máa náwó sẹ́ka ètò ìlera àti ìgbáyégbádùn agbẹnusọ gẹ́gẹ́ bó ti fi síta lẹ́ka tó ní ṣe pẹ̀lú àgbéǹde ẹ̀ka ètò ìlera àti ìgbáyégbádùn nínú ìròyìn the punch láàárọ̀ yìí ní ìròyìn ẹgẹgùn sí tó ti tó ń da ifá fúnra ẹ̀ tí ń fèsì ọ̀rọ̀ wípé kò sóhun tó dé tí ò ní ní ọ̀nà àbáyọ lórí àwọn ìpèníjà tó ń kojú ẹ̀ka gbogbo ètò ìṣàkóso tó wà lórí àléfà yìí ti tọpasẹ̀ gbogbo ọ̀nà láti wá ọ̀nà àbáyọ sí bí nǹkan ṣe máa tura fáwọn èèyàn orílẹ̀-èdè nàìjíríà ìwé ìròyìn the punch ló kọ ní bílí ń jábẹ́ torí bí èèyàn bá dáná kọjá bó ṣe yẹ torí ìpè èjò ṣègùn ó ṣeé ṣe kó padà lọ́sùn ààfin. bàbá ní ká wo dúdú fọ èèyàn àràdé egun zero eight one eight one one one ten seventy nine zero eight one five four three two ọ̀rọ̀ wa sì máa jẹ́ ṣókí ṣókí ṣókí ṣókí ẹ má pẹ́ lórí ẹ̀ ẹnìkan hmm. ti wà ń bẹ̀. hello ẹ káàárọ̀ o àwọn ti já zero eight one eight one one one ten seventy nine zero eight one five four three two ten seventy nine lójú òpó tó já síbi tóbi wá wo kinní yìí hmm. hello. òbí ọ̀rà máa kó bìbọ̀ torí oye eh, ogun tá a fà dáàtọ kọjá òbí ẹ káàárọ̀. ẹ sísá rédíò orúkọ mi ni àfáàní yas kátàrí yẹn díẹ̀ hmm. láti ilé Ṣàngó. ìdí mo fẹ́ dá sí mi ti ẹ̀sùn tí wọ́n fi kan gómìnà wa ní ìpínlẹ̀ Ògùn ọkàn tó sọ̀rọ̀ yẹn nàka èrè òkú kọ́dẹ̀ tí ń bára wọn bọ̀ látijọ́ àmọ́ tí mo kàn yẹn fún gómìnà ni pé nǹkan tí wọ́n fẹ́ ṣe tẹ́ bá ń ṣe torí mo rí kún wọn ìdájọ́ nǹkan tí wọn ò lápọn kó jẹ́ kí o gba ayé máa ṣe àwọn ṣe nǹkan yìí tó bá wádìí lọ wádìí mọ̀ tó wáyé pé ọlọ́pàá náà gómìnà nǹkan bá tó tó bá yẹ ni kí wọ́n ṣe fún un kí wọ́n dẹ̀ má ti yọ nípò hmm. balance. bẹ́ẹ̀ ni pé rárá ẹ lóun mú olóhùn ò mú hello ẹ ti wà ń bẹ̀. ẹ káàárọ̀ sá o. ẹ máa káàárọ̀ ẹ máa pé ètò náà ṣá o ká ṣe kámọ̀ láti rándà ni o nǹkan yóò ní bàjẹ́ tiwa ní òní dàrú nàìjíríà òní dàrú pẹ̀lú ọgbà ọlọ́run o. àmín o. bí bàbá wa ní fẹ́ kọ́ ọ́n náà ṣe tètè àti ṣòkòtò mọ́lẹ̀ kan ṣe é pé gbogbo bí ẹ̀kọ́ ọ̀hún sì òun náà ń lọ kí nǹkan lè bọ́lẹ̀ ẹ o ẹ ẹ ṣeun hello zero eight one eight one one one ten seventy nine zero eight one five four three two ten seventy nine. ẹ káàárọ̀ o. ẹ ẹ kúto. orúkọ yín. orúkọ tèmi ni honourable latif beli láti ìjẹjà. ìdí mo dá síbẹ̀ ni gbàjọba tó ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè gabon mo rọ àwọn ìjọ àkúwà ọ̀hún gbìyànjú lórí ẹ̀ tó wà láwọn ṣẹlẹ̀ ẹ̀sìn ẹ̀kú ètò. ẹ ṣeun àdúpẹ́ òun náà la fẹ́ fi káàdì ẹ̀ láàárọ̀ yìí àbí ok ẹ dà pé kan ti rápálá wọlé kan tún rápálá ni mm, ó yá mọ̀ mọ̀ mọ̀ mọ̀ mọ̀ ẹja wò ẹja wò ó nìyí. hello. ẹ káàárọ̀. hello ẹ káàárọ̀ o. orúkọ yín ní pápápá orúkọ tèmi ni ṣẹ́gun ṣíndójú láti jẹjà. ẹjọ́ ìsí mo fẹ́ já sí lórí ẹ̀sùn tọ́sí kan gómìnà wa ọmọ padà fún Abíọ́dún. wọ́n jọ kó máa ba bàbá yìí lórúkọ jẹ́ o. Hmm. nǹkan tẹ́ Yorùbá lè fi jẹ́ múlẹ̀ kó máa sọ lórí gómìnà wa gómìnà dáadáa ni gómìnà ti wà rẹ̀ fún ètò. Hmm, ẹ ṣeun orí tiẹ̀ wà ń bẹ̀. ọpẹ́ pàtàkì lọ́wọ́ àwọn tá a jọ ṣe tó fi dùn tó fi ní gbọ́ngbọ́n nú ṣé bí mú pákàngá mi dé ó dàbọ̀. tọ́lá láti ké ò gbọ́dọ̀ gbélé ẹni wọ́n ọmọ kì í sun àsùn para. Mm. ó ti sú mi ó ti sú mi n ò ṣe mọ́ kì í ṣe tẹni tó wà lójú agba ọ̀rọ̀ ayé ẹ̀ yìí má ti dúró o tẹ̀síwájú àfi kó dáa. mọ́ọ̀sì fákẹ́yẹ lèmi ń jẹ́ èmi ni mò ń jẹ èdè lẹ́nu bí ẹni jẹdé mo sì